tí a kò lè dá dúró mo gbé ọ̀gá o ọlọ́run tí a kò lè dá dúró mo gbé ọ̀gá o mo wojú rẹ ọlọ́run mi bọ́mọkùnrin tí ń wo ojú bàbá rẹ bọ́mọbìnrin tí ń wo ojú rere rẹ o ẹ káàbọ̀ padà sórí ètò Ògo Ìgbàlà báyìí mo ti bọ́ sí abala àgbọ̀gbọ́n ránṣẹ́ ọlọ́run tí wọ́n sì máa bá wa sọ̀rọ̀ ní abala yìí wọ́n ti wà pẹ̀lú mi mo ní àǹfààní láti ṣe àfihàn prophet David Eremiye láti ìjọ Destiny Reviver International Gospel Center tí wọ́n wà ní Òkè Àró ẹ káàbọ̀ bàbá wa sórí ètò Ògo Ìgbàlà. ẹ kú ṣe mà ẹ hmm, ṣeun. ẹ rọra sá. ẹ sì mà báyìí bàbá wa máa bá wa sọ̀rọ̀ nípa àkórí tí mo pè ní ègún hmm, ègún ó kéré ó tóbi ẹ kò ní jà wá lágbára ọlọ́run ọba mi ọba òkè bàbá wa ẹnì ṣó lẹ̀. ègún ó jẹ́ ohun tí ó ní agbára ègún sọ ọba di aláìní agbára ègún sọ ọmọ ológo di ẹrú hmm. níwọ̀n ìgbà tí ò bá mọ ohun tó ń jà á tẹ bá wo dáradára rí i pé ẹlòmíì tó ti kàwé hmm. tó lọ sí yunifásitì tó ṣe everything tó gbàwé dáadáa tí ègún bá wà tó ń jẹ nínú ìdílé tó ti jáde hmm. a máa gbé sátífíkèètì káàkiri hmm. kò ní ríṣẹ́ ègún ohun tó ní agbára ni nínú bíbélì ẹ a rí i pé nígbà tó tó àkókò fún Jákọ́bù láti súre fún ọmọ tó bí ọmọ ìyá méjìlá yẹn àkọ́bí ni ègún ti jẹ wọ́n lórí ayé rẹ̀ ó ní rúbẹ́lì jẹ́ alágbára ó jẹ́ àkọ́bí òun àkọ́bí ni ẹni tó yẹ kó gbé ògo wáyé ògo bàbá àti ìyá ṣùgbọ́n torí ègún tí bàbá rẹ̀ gbélé lórí ègún yẹn jẹ rúbẹ́lì títí títí títí ẹ̀tọ́ ẹ̀ á gbé fún àbúrò rẹ̀ tí ègún bá ń jẹ èèyàn láti ibi tó ti jáde ìfà kó fi gbogbo ilé kó owó sí ká tó wò ó láàrin ọdún kan tàbí ọdún méjì ẹ rí i pé a padà sẹ́yìn ni ègún ni ẹ ẹ̀yin tẹ́ wò mí nílé mo gbàdúrà fún yín lórúkọ jésù olùgbàlà tá a bá rí ègún kan tó ń jẹ lára yín tàbí nínú ayé yín ẹ̀jẹ̀ jésù lórúkọ jésù kò parẹ́. àmín jésù. ègún hmm. ẹ gẹ́gẹ́ bí ẹnìkan tí mo mọ̀ dáradára arábìnrin yẹn wà nílùú ọba ó ti dàgbà ṣùgbọ́n nínú ìdílé tó ti jáde ègún kan máa ègún méjì ló ń jà wọ́n hmm. ọ̀n pé fọ́ọ̀tì tó bá ti gbé tó bá ti wọ thirty nine tó bá ti wọ forty tó bá ti kó díẹ̀ kan wọ forty ikú ni hmm. torí ègún tó ń jà wọn ni àfìgbà tí arábìnrin yẹn ọlọ́run ràn lọ́wọ́ láti pàdé ìránṣẹ́ ọlọ́run nínú ẹ̀ ìránṣẹ́ ọlọ́run láti gbàdúrà hmm. wọ́n rí pé ègún kan tó ń jẹ wọn ègún yẹn ni pé bàbá bàbá bàbá ẹ̀ jẹ́ ẹnìkan tí tó wà nínú òwò ẹrú hmm. ó tún jẹ́ ẹni tó sin tó máa ń gbin kòkó now ní àyè ní ìgbà yẹn ní àsìkò yẹn bàbá yẹn bàbá bàbá yẹn láti lọ sọ́dọ̀ babaláwo pé òun fẹ́ kí ẹrú òun kó dàgbà sí kí oko kòkó náà bẹ̀rẹ̀ sí dàgbà sí ẹ wá gbọ́ o bàbá bàbá yẹn ò bímọ ọkùnrin gbogbo ọmọ tó bí obìnrin ni ṣùgbọ́n babaláwo wá sọ pé ohun tó ń ṣe ni pé lára ẹrú kan ló máa bá sùn kó tó lè bí ọmọkùnrin fún ẹ ẹrú wo la wá sọ pé àfín ni bàbá bàbá bá sùn ẹrú bí ọkùnrin ká tó wò láàrin ọdún kan ó rí i pé oko kòkó òun dára ó tún padà sọ́dọ̀ babaláwo bàbá wa sọ pé ẹrú obìnrin tó bá sùn tó bí ọkùnrin tí ń ṣe àfín la máa lò gẹ́gẹ́ bí nǹkan ètùtù kí ó tó dẹni ńlá ó mú ẹrú yìí oníkọlọ pa ṣùgbọ́n ìgbà tó ń fẹ́ pa ẹrú yìí tán ẹ má gbàgbé pé ẹrú yìí ló bí àkọ́bí ọkùnrin fún arákùnrin nígbà tó tó àkókò máa pa láàyè oníkọ́ fún ní àǹfààní ìṣẹ́jú kan láti sọ̀rọ̀ ó wá gégùn fún gbogbo ọmọ ìran yẹn pátápátá ó kù ọdún kan péré tí ẹrú máa pé fọ́ọ̀tì ṣùgbọ́n ègún tó gé ó jẹ lára ọkùnrin ó jẹ lára àwọn obìnrin kò sí ọmọ ìran yẹn tí ń pé forty years tó bá kun kẹ́rẹ́ kankan pé forty ikú wa mú ọ lọ ègún yẹn ló dìde ègún jẹ́ bíi ohun kan tó yẹ pé tó bá kun gẹ̀ẹ́rẹ̀gẹ́ kéèyàn débi ògo ègún yẹn ló máa dìde láti fọhùn àfọ̀nùpọ̀ padà ewé gbé ègún tó ń fọhùn níbi àyànmọ́ àti ògo rẹ lórúkọ jésù ègún yẹn kó parẹ́ báyìí. àmín jésù. ègún yẹn ló ń jẹnu lára arábìnrin yẹn gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ ti kú àwọn àbúrò ẹ̀ ló wà lẹ́yìn ṣùgbọ́n bàtó tó bá ọlọ́run pàdé ọlọ́run má jẹ̀mú mú ègún yẹn kúrò ní ayé rẹ̀ hmm. ègún ni ègún ní agbára o hmm. ègún ní agbára ẹlòmíín dẹ̀ ni bàbá bàbá bàbá àwọn ìran ẹ̀ ló ti wọnú ègún tí ò mọ̀ á hmm. dẹ̀ máa rìn ọ̀pọ̀lọpọ̀ ló ń rìn lénìí tí ò mọ̀ pé ó wà nínú ègún Hmm. tẹ́ bá wo ibi tá a ti jáde àwa àwa Yorùbá ẹni pé oríṣiríṣi ni àwọn bàbá bàbá yẹn máa ti wọnú májẹ̀mú burúkú wọ́n máa ti wọnú inú nínú agbára burúkú agbára lọ́wọ́ oṣó àti àjẹ́ hmm. àwọn fi ohun kan lè tí ń ṣe ègún pé òkè o ẹ má jẹ́ kí ègún jà lórí ayé tèmi ẹ jẹ́ kó jà lórí ayé àwọn ọmọ hmm, mi ègún ni o ègún ni agbára àdúrà nìkan níwájú Ọlọ́run nìkan ló lè yọ ègún kúrò nínú ayé ènìyàn bó bá lọ sí ilé onífá kò lè ṣe nǹkan kan torí pé ọjọ́ ń ṣiṣẹ́ pọ̀ ni ṣùgbọ́n tó bá wọ́jú olúwa tó gbàdúrà níbi tí àdúrà ti gbóná ègún ayé rẹ̀ yóò kúrò mo gbàdúrà fún ẹlẹ́nìí bí oṣù yìí ṣe ń parí lórúkọ jésù gbogbo ègún tó ti jẹ tó ti ń jẹyọ nú ayé àti wájẹmú rẹ lórúkọ ọlọ́run kò fàtú wàá sì yan ọlọ́run jésù olúwa wa. àmín jésù bàbá wa ẹ hmm. kú iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ń wò yín lé wọ́n dẹ̀ fẹ́ bọ́ nínú ègún mo tún fẹ́ kẹ́ ẹ bá mi sọ kìkì ọ̀rọ̀ kìkì àṣẹ ẹ́ jáde lórí ìjókòó tẹwà ní ìṣẹ́jú kékeré ẹ pé gbogbo ègún ègún ìdílé bàbá ni o ègún ìdílé ìyá ni o ti ilé ọkọ ni o kẹ́mi mímọ́ kó bá wa rè kúrò. ọlọ́run bá jẹ̀mú gbogbo ègún tí ń jẹ́ lára ọkùnrin yẹn tó wò mí nulẹ̀ wo obìnrin yẹn ọmọdé tàbí àgbà mo fi májẹ̀mú Elédùmarè lórí ayé mi súre fún ẹ pé ègún yẹn ó yá kó wọlẹ̀ lọ báyìí. àmín Jésù. ọlọ́run bàbá mi Joseph Ayọ̀délé Babalọ́lá gbogbo ègún ọjọ́ pípẹ́ nínú ayé ẹ ègún tí ò jẹ́ rí ọmọ bí tí ò jẹ́ rí ọkọ tó dára fẹ́ hmm. tí ò jẹ́ rí obìnrin tó dára fẹ́ hmm. lénìí lórúkọ Jésù ègún yẹn kó pòórá jọ̀nà ègún ayé rẹ ègún tó fara kọ́ hmm. nípa ẹni tó fẹ́ ni ilé tó gbé ni agbègbè ni lára bàbá tàbí ìyá èní lórúkọ Jésù ọlọ́run kó gbé mi. àmín nínú oṣù yìí wàá yin ọlọ́run ègún yẹn ò ní jẹ ọmọ jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù gbogbo ojú tó ń wò mí ẹ̀wọ̀ tó bá nígbàgbọ́ wípé bí bàbá wa ṣe sọ bẹ́ẹ̀ náà ló rí ẹ̀yin o mo sì darapọ̀ mọ́ ìgbàgbọ́ ẹ̀ wípé ó ti rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run ọba mi ọba òkè bàbá wa ẹ kú àtótónu látàárọ̀ ẹ kú àwọn aráalé fẹ́ tún tẹ̀lé yín ẹ bá mi sọ àwọn ibi tí wọ́n ti lè bá yín pàdé kẹ́ tí bá mi sọ orúkọ ìjọ yín àti orúkọ tiyín gangan fún àwọn aráalé. orúkọ mi ni wòlíì David Èrèmíyè ọmọ májẹ̀mú láti ìjọ Destiny Revival International Gospel Center tó wà ní Òkè Àró ní Ogun State. bàbá wa ẹ ṣeun ṣé tí mo bá tún pè yín sórí ètò Ògo Ìgbàlà mi ìṣe máa dá mi lóhùn. lágbára Ọlọ́run. Hmm. gbogbo ẹ̀yin ará ilé tẹ̀ ń wò mí láti àárọ̀ látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí ó dá mi lójú pé ẹ ti mú ohun kan tàbí méjì a sọ ọ̀rọ̀ ìṣítí fún wa níbẹ̀rẹ̀ ètò yìí wípé ká ní ẹ̀mí tó ń dúpẹ́ oore lọ́wọ́ hmm. ọmọ làkejì wa àkókò gbà mí láàyè ni mo tẹ̀ tún fẹ́ kí bàbá wa tún bá mi yànnàná ẹ̀ fún wa sí ẹ á tún máa sọ lọ́jọ́ míì ẹ ṣùgbọ́n ìwọ̀nba tá a ti gbọ́ yẹn náà ẹ jẹ́ ká mú sọ́wọ́ sí ká má fi jẹun ká ní ẹ̀mí tó ń dúpẹ́ oore kò bá jẹ́ ọmọ kékeré ló ṣe wá lóore ẹ jẹ́ ká ní ẹ̀mí tó ń dúpẹ́ oore nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti ta oore ńlá sọnù nípasẹ̀ àkílè dúpẹ́ oore àná bẹ́ẹ̀ ni ẹ̀yàn gbogbo ohun tó kù tá a ti gbọ́ lórí ètò lénìí ẹ jẹ́ ká mú sọ́wọ́ òsì ẹ ó sì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 ẹ tẹ̀lé mi lórí àwọn social medias mi at ọ̀nàbàjò ọ̀làwálé all my social gbogbo social media mi pátápátá instagram twitter facebook ẹ tẹ̀lé mi at ọ̀nàbàjò ọ̀làwálé tó bá ní polówó ọjà tó fẹ́ kí n bẹ́ẹ̀ polówó pè mí sórí àwọn aago tí mo ti pè ẹn tí wọ́n bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run tó fẹ́ darapọ̀ mọ́ mi lórí ètò ayé pọ̀ ẹ pè mí màá dá yín lóhùn tí wọ́n bá jó lórin ẹ̀mí tó ní àwo orin tuntun tó fẹ́ kó jáde ẹ pè mí màá dá yín lóhùn bẹ́ẹ̀ ni òun á ń fi eléyìí ṣe lọ náà nìyẹn mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹkẹgbẹ́ mi tàbí jọ ń ṣiṣẹ́ látàárọ̀ gbogbo àwọn lọ́wọ́ bọ́tìnì mi pátápátá ẹ mo kí yín ẹ kú iṣẹ́ ẹ a ò ní ṣiṣẹ́ ṣe lọ́rọ̀ lọ́rọ̀ ọba mi ọba òkè mo ní nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ilé ayọ̀ náà ni ká fi pàdé kájọ máa gbé olúwa ga kájọ máa yìn kájọ máa wá ojú olúwa ẹ̀yin o nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.